Ìlà funfun pẹ̀lú pupa lára ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀-ṣòfin, eléwé sọ Kàgàrí, ẹlẹ́yinadìẹ sọ ìdúró, pupa sọ ìdúró fún àwọn mọ́tò kéékèèké.